admission admission admission. bismillahirrahmanirrahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan àbọ̀ ọ̀sán aago mẹ́ta sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ lọ́jọ́ sátidé àti sunday ní quran memorization ìyẹn tààfíì tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes darussalafiya school ìbàdàn nàìjíríà wà ní nọ́mbà aa seventy two àwòwò apẹtẹ muslim ìbàdàn àti jigan off akanran road ọ̀nà àrà ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ sheikh rasheed bun mustapha asala sàràfí àbú ìbejì ẹ sì lè kàn sí wọn lórí mustapha rasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé òun ló yẹ ká máa lọ. إن الحمد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 السلام عليكم ورحمة الله وبركاته gbogbo nǹkan tí ń jẹ́ ẹ̀yìn àti ọpẹ́ àti ẹ̀mí ìmoore àfihàn sí Allah subhanahu ta'ala ọba ẹlẹ́dàá wa nípa wípé ó ṣe ní ìrọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa láti fi ká máa wo oṣù Ramadan a máa wò níwájú wa báyìí àbí Allahu Ta'ala ìwọ̀nba àsìkò díẹ̀ tó ṣẹ́kù tí ó fi bẹ̀rẹ̀ yìí wàhálà òkújọ òkújọ kó bá wa nínú gbàgbọ́ òdodo kó bá wa lórí ìlànà ànábì wa Muhammad ó sì bá wa nínú àlàáfíà àti àríṣèṣì àti ẹ̀mí gbọ́ngàn àti ìdùnnú kí Allah subhanahu kó fún wa gbà ní ìrọ̀rùn ó dẹ̀ gbà ní ìjọsìn kuma ba síwájú wa afáwa gba anabi kẹyìn anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àdúgbò àwọn ará ilé ẹ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí àdúgbò àwọn sọ̀hábà tí wọ́n dúró sí tó fi dórí ẹnì kọ̀ọ̀kan wa náà àdúgbò mùsùlùmí ti ń bẹ láyé wàhálà kójọ kó yọnu sí ẹnì kọ̀ọ̀kan wa náà. kò níyè méjì inú wípé ramadan ó ti kù díẹ̀ tí ó dé bá wa pàtó wá kù díẹ̀ tí ó dé bá wa yìí ọ̀ràn yẹn ni fún wa ká múra lẹ̀ fún láti pàdé ẹ̀ lónìí inshallah ọ̀sà alálẹ́kùn kútúbà yìí màá sọ nǹkan méjì tó pàtàkì gan jíjà tí a fi pàdé Ramadan màá sọ ìkan níbi kútúbà alákọ̀ọ́kọ́ yìí níbi kútúbà ẹlẹ́ẹ̀kejì màá sọ ẹlẹ́ẹ̀kejì bí ibùdó ìlà ìsàáìlà nínú nǹkan alákọ̀ọ́kọ́ tó pàtàkì fún wa láti fi pàdé Ramadan òun náà ni alifara wàlmàhábà ìdùnnú àti ìfẹ́ wànàṣàb àti ìtújúká láti fi pàdé oṣù Ramadan ó ti ní léèmà ipe a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a jẹ́ mùsùlùmí lọ́pọ̀ inú wọn ń bàjẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ máa gbọ́ lẹ́nu àwọn èèyàn pẹ̀lú àwọn ìgbàrọ́ọ̀dì àwọn ọ̀rọ̀ tí ẹ máa gbọ́ lẹ́nu wọn àbí pẹ̀lú àwọn tasọ̀rọ̀fáàdì àwọn ìṣesí tẹ́ máa rí níbi ìṣesí wọn wípé ẹlòmíín kó tútú inú rẹ̀ ò dàn láti pàdé Ramadan lóòótọ́ yóò gba Ramadan náà o ṣùgbọ́n kì í ṣe pé ìdùnnú ìtújúká ìdárayá ìdúgbò ló fẹ́ fi pàdé ẹ̀ tó dẹ̀ pé yóò gbà lóòótọ́ irú ìjọsìn báyìí kò sí nǹkan tí Allah subhanahu wa ta'ala fẹ́ fi ṣe gbogbo ìbàdàn gbogbo ìjọsìn tá a fi ń jọ́sìn fún Allah bóyá àwẹ̀ ni bóyá ìrun ni bóyá sàkà ni bóyá àwọn súnmọ́ ní ànábì ni gbogbo tí ẹni tá a máa ń ṣe náà ti ta àbí ìjọba dábàá wá sá gbogbo rẹ̀ bá wá tá ọ̀ràn yẹn ni tí aláwo lè gbà lọ́wọ́ wa a gbọ́dọ̀ ṣe é pẹ̀lú ìfẹ́ a gbọ́dọ̀ ṣe é pẹ̀lú ìdùnnú a gbọ́dọ̀ ṣe é pẹ̀lú ìdárayá. ẹlòmíín sì ti ń banújẹ́ pé a oṣù rọmọdán náà ni tó ń bọ̀ yìí báyìí a wàhálà wà o àwa ní jẹ ọ̀sán báyìí a ní jẹun lọ́sàn a rọmọdán yìí lágbára o ọkọ ẹlòmíín gbà ẹ ti máa rí nínú ìṣesí ẹ̀ ní ọ̀rọ̀ tí ń sọ pé eléyìí ó fi pàdé Ramadan ó fi ìfẹ́ ó fi ìtújúká inú dúdùn igi adúbẹ́ ṣe ìkan nínú ìjọsìn fún àlọ́ tó yẹ pé àǹfààní àwọn ìbàdí àti àwọn ìjọsìn ọ̀dọ́ wa náà ni ó padà sí àwọn àǹfààní táàrí ń bẹ àwa náà la ní kì í ṣe pé Allah subhanahu wa ta'ala ló ní àwọn àǹfààní yẹn ó lẹ́nu mi ó máa sọ pé ìsọnù ọmọ ọgbà àwẹ̀ ìtí ń sọ náà ní pé wàhálà àwẹ̀lú pọ̀ ẹlòmíì inú ló máa bàjẹ́ pé á ah, ọmọdán yẹn wò yẹn mi mo lè gbà tán mo ti wáyé o ní tó súnmọ́ ni pé mo lè gbẹ ọkàn mo lè gba mẹ́ta ń bẹ̀ à ah, mi ò lè fi inú mi ṣeré o yóò padà gbá o ṣùgbọ́n ní òòjọ́ àwọn nǹkan yìí ó jẹ́ nǹkan tó pàtàkì nínú ẹ̀sìn wa tó yẹ gbogbo ìjọ́sìn tá a bá fẹ́ ṣe pátápátá a gbọ́dọ̀ fi àìkátà wàtàtàkò ká máa fi òròjú àbí ká máa fi àìtójúká ká máa fi ṣe wọ́n àbí àìnífẹ̀ẹ́ sí ìjọsìn yẹn irú ìjọsìn báyìí Allah subhanahu wa ta'ala ní ta'ala ní gbà ìgbà tí Allah subhanahu ó ń sọ nínú Qur'an tàbá lọ wò ó ń sìn báyìí àárí bí Allah subhanahu ta'ala bó ṣe ń bá wa sọ̀rọ̀ àyà tí mo fẹ́ gbà yìí ó sọ nǹkan mẹ́ta tẹ́tẹ́ Allah subhanahu wa ta'ala kò fi ní gba ìjẹ́ ìfẹ́ ìjọsìn tẹ́yìn bá ṣe kò ní gbà lọ́wọ́ èèyàn tẹ́yìn tí nǹkan nínú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí tó bá wà nínú ìjọsìn tá bá ṣe Allah ò ní gbà Allah ò ní wa ma mana'ahum an tuqbala minhum nafaqatuhum ni wa ma mana'ahum an tuqbala minhum إلا أنهم كفروا بالله وبرسوله ولا يأتون إلى الصلاة إلا وهم كسالى ولا يأتون الصلاة إلا وهم كسالى ولا ينفقون إلا وهم كارهون sọ́dù tàwọ́bà ayé àtẹ̀síkà ìbẹ̀rẹ̀ aláwọ̀ dárúkọ nǹkan mẹ́ta tí ó jẹ́ ìdí pàtàkì tí aláwọ̀ fi ní gba iṣẹ́ tí yìí bá ṣe ọ̀tọ̀ ní ká ṣe iṣẹ́ ọ̀tọ̀ ní kí àlọ́ gbà tí ẹ bá ṣe iṣẹ́ ìjọsìn kan gẹ́gẹ́ bí Ramadan ta fẹ́ pàdé àbí irun àbí àwẹ̀ àbí zaka àbí hajj àtàwọn iṣẹ́ eré ní ìta máa ń ṣe tí ẹ bá ṣe wọ́n tí kò bá sí ìfẹ́ ara yíyá tí kò bá sí ń bẹ̀ kéèyàn dẹ́ ṣe ìmú kéèyàn ṣe ìjọsìn yẹn àlọ́ òní garú ìjọsìn báyẹn. àyà tí mo wá kà yìí àlọ́ òní wà mọ́ alọ́ ní kò sí kankan tó kọ̀ fún wa lọ́wọ́ láti gba àwọn ìjọsìn àwọn nǹkan tí wọ́n ná sínú ẹ̀sìn ìyẹn ni pé àwọn iṣẹ́ rí táǹtì nínú ẹ̀sìn alọ́ ní kò sí kankan tó fà á tóun ò fi gba àwọn ìjọsìn yẹn ó wá ní alákọ̀ọ́kọ́ illa annahum kafaru billahi wa bi rasuli àkọ́kọ́ ni pé wọ́n ti ṣe kèfèrí sí àlọ́ wọ́n ti ṣe nǹkan tó lè ba ẹ̀sìn wọn jẹ́ mọ̀ ń bọ̀ wá sórí yẹn bíbi kútúbà ilé ẹ̀sìn kì í ṣọ́ àlọ́ ẹlẹ́ẹ̀kejì alóníwàláyà túnà sọ́lá ìlà wàhún kùsàlà alóníwà ní lọ kírun àyàfi pé kí wọ́n fi òròjú òun fi lọ kírun ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lásìkò òun bá tó à wọ́n ti pèrún ni à látàárọ̀ à wọ́n ti wá sáré pèrún náà nígbà ọlá fífúrì ìdáná ara rẹ̀ ó wúwo inú rẹ̀ ò ní dùn ara rẹ̀ ò ní yá yóò lọ kírun yẹn o ṣùgbọ́n kò ní kí pẹ̀lú ìdùnnú aláwọ̀ wá ń ròyìn àwọn ẹni yìí pé lára ìdí tó òfin ní gba ìjọsìn ni pé ó wá ń ròyìn àwọn mọ̀nàfìkì alọ́ni wà láyé àtúntò náà sọ́lá ìlà wàhùn kò sàlà àwọn kan bẹ nínú àwọn mùsùlùmí wọn à ní dìde láti lọ kírun àyàfi kan lọ kí pẹ̀lú òròjú kan lọ kí pẹ̀lú ara wíwo ara wíwúwo kan lọ kí pẹ̀lú pé inú wọn ò dùn alọ́ni wọn ní gbarú ìjọsìn báyìí ẹlẹ́ẹ̀kẹta alọ́ni wà láyé òfin kò ìlà wàhùn kàrí lòdì wọn sì ní nà kankan sínú ẹ̀sìn kán náwó ni àbí kán náírà àbí kán náà ìgbìyànjú wọn ìlà wàhùn gàríwò àyàfi kọ́ ẹbí wọn kórìíra rẹ̀ nǹkan yóò dùn mọ́ wọn nínú wọ́n kàn ń ṣe ibi bóyá torí àwùjọ tán wà àbí torí àwọn kan ni irú nǹkan báyìí aláwọ̀ dárúkọ nǹkan mẹ́rẹ̀ tán bẹ̀ alákọ̀ọ́kọ́ tó dárúkọ ń bẹ̀ alikúfòrò ìṣe kèfèrí sí àlọ́ tó bá wà lára mùsùlùmí kan aláwọ̀ ní gba iṣẹ́ tó bá ṣe inú ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì nínú rẹ̀ nínú kẹtàlá òfin ní gba iṣẹ́ lọ́wọ́ ẹrú òun náà ni àtàkà àpò wàlíkàtà ìmá ìmá ìmá ìmá kó tútú kára èèyàn wúwo kínú èèyàn máa dùn láti ṣe iṣẹ́ ìjọsìn ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ òun náà ni alukóru wàlíkàrọ̀ ọ̀hà kéèyàn kórìíra iṣẹ́ téèyàn fẹ́ ṣe yẹn kódà kó ṣe àlọ́ òní gbà yẹn ló fà tó pàtàkì fún wa láti ṣe ìsìnkìbáàlì ṣáhìn Ramadan láti pàdé oṣù tí ń bọ̀ yìí oṣù Ramadan yìí òun ni pé ká jẹ́ kí ni wá dùn. lágbàdo Allah subhanahu wa ó fi àwẹ̀ tá a fẹ́ gbà yìí ó fi mú wá lájẹ ni. tá a bá ṣe tá a bá gbà bó ṣe ní ká gbà á lóòótọ́ alẹ́ rí ìnira díẹ̀ mbẹ́ ṣùgbọ́n àǹfààní ìdàwá náà lá a fi wọ àlìjẹ́ náà yóò fi forí ẹ̀ṣẹ̀ wá jì wá yóò fi yọ́nú sí wa láyé yóò fi lọ yọ́nú sí wa níjọba kíámà yóò fi là wá níbi ìyà sáré yóò fi là wá níbi wàhálà ìjọ kú gbogbo àwọn àǹfààní ìyàwó náà ni ó padà sí lọ́dọ̀ kámẹ́jẹ́ kí inú wa bàjẹ́ oṣù kan nínú oṣù méjìlá tí a lọ sọ̀rọ̀ àwọn sàánì ká fi gbà rẹ̀ fún un á jẹun láàárọ̀ fa á sì jẹun lálẹ́ àá kí wá ló lé bẹ́ẹ̀ ọ̀ràn yẹn ní fún wa ká fi ìdùnnú ká fi pàdé oṣù Ramadan ọ̀ràn yẹn ni fún wa ká fi ìtújú ká ká fi pàwé ká fi pàdé oṣù Ramadan ọ̀ràn yẹn ni fún wa bẹ́ẹ̀. nígbà tí Allah subhanahu wa ta'ala ti ń sọ fún wa nínú àyà mi alọ́ ni innal munafiqin yukhadi'una Allaha wa huwa khadi'uhum wa idha qamu ila as-salah qamu kusala. alọ́ ni innal munafiqin tẹ̀síṣẹ́ wa ẹ̀ alọ́ òfin àlọ́ ní àwọn tó jẹ́ mùnáfíkì yukhadi'una Allah wọ́n ń sọ wípé àwọn ń tan àlẹ́ òjẹ́ mùsùlùmí ni wọ́n ṣùgbọ́n mùnáfíkì ni wọ́n sọ̀bẹ́ sílú ni wọ́n ẹ̀rí iṣẹ́ tí wọ́n ṣe nísìn àlọ́ ní àwọn ẹni tó jẹ́ mùnáfíkì tí wọ́n jẹ́ mùsùlùmí mùnáfíkì yukhadi'una Allah wọ́n sọ wípé àwọn tan àlẹ́ òjẹ́ wa huwa khadi'uhum òun náà wọ́n tàn wọ́n jẹ padà látara pé kí ni ó fi wọ́n lẹ̀ táwọn náà mọ̀ sí Islam ṣùgbọ́n wọn ní rẹ̀sán ìníjọ́gbé àkíyàmọ́ alọ́ wa ni kí ni sẹ́tọ̀ ṣe wa idha qamu ila salat tí wọ́n bá dìde láti lọ kírun alọ́ ni qamu kusala níṣẹ́ ni wọ́n lọ pẹ̀lú òròjú pẹ̀lú àìdùnnú pẹ̀lú ara wọn wúwo wọn mọ̀ kò ṣe é yá ìgbàwó láti ìwá tó ìgbàwó láti zúrì náà ìgbàwó náà láti kírun tán àtùlọ kírun ní ìsìn ìsìláàmù gan wàhálà ti pọ̀jù ń bẹ̀járe yóò lọ sí jẹ́yẹn o ṣùgbọ́n kò kí pẹ̀lú ìdùnnú alọ́ ní irú àwọn ẹni báyìí kí ló pè wọ́n ó pè wọ́n ní mùnàfíkì innal munafiqin yukhadi'una Allaha wa huwa khadi'uhum wa idha qamu ila as-salati qamu kusala yura'una an-nas alọ́ ní àwọn tó jẹ́ mùnàfíkì tán bá ti dìde láti lọ kírun irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n máa ń dìde pẹ̀lú òròjú ni ajẹ́pé nínú ìjọsìn eléyìí jẹ́rìí fún wa pé ìta bá fẹ́ ṣe nínú ìjọsìn ẹni ìjọsìn àti rọmọdán yìí ni o àtàwọn ìjọsìn míì ni o àgbọ́dọ̀ máa pàdé ẹ̀ pẹ̀lú ara tó yá pẹ̀lú ìdùnnú pẹ̀lú wípé alhamdulilayi aláwọ̀ tó fẹ́ ṣe oore kan fún wa nínú ẹ̀sìn àwọn tó jẹ́ àwọn ìbádùlọ tó jẹ́ àwọn ẹni àlọ́ tó jẹ́ àwọn ẹrúsìn dáadáa tíṣẹ́ eré ká bá ti ń bọ̀ inú wọn máa ń dùn ní inú wọn máa ń dùn ní bí Ramadan ṣe ń bọ̀ yìí ẹ̀ ń bá jẹ́ olùgbàgbọ́ òdodo inú ẹ̀ gbọ́dọ̀ máa dùn ní torí kí àǹfààní rẹ̀ wọ́n náà ló wàláì àǹfààní rẹ̀ nínú gbogbo àwọn ọjọ́ tó wà nínú Ramadan kò sí ọjọ́ tẹ́lẹ̀ fi wé gbogbo òru tó wà nínú Ramadan kò sí òru tẹ́lẹ̀ fi wé àwọn ọ̀sán rẹ̀ kò sí ọ̀sán tẹ́lẹ̀ fi wé àwọn iṣẹ́ ìjọsìn tá a bá ṣe ń bẹ̀ kò sí iṣẹ́ ìjọsìn tẹ́lẹ̀ fi wé ta ló ní gbogbo ládàá rẹ̀ àwa náà ni èyí ṣe sínú rẹ̀ wá bàjẹ́ ó túmọ̀ sí pé mò ń fi kéèyàn ẹni mùsùlùmí sínú rẹ̀ bá ti ń bàjẹ́ fún Ramadan ń bọ̀ àbásìkò òun fẹ́ tó àbásìkò ìjọsìn kan fẹ́ tó tẹsán gbóhùn náà fi dènì ká ṣọ́ra fún nǹkan báyìí kó lè bàjẹ́ gbégé ni o Allah subhanahu wa ta'ala yóò gba àwọn ìjọsìn náà yóò gba ní ìjọsìn wa a ń bẹ nínú àánú rẹ̀ kójọ tí a bá dénú Ramadan náà gbogbo ìjọsìn tí a bá ṣe ń bẹ kó dà kójọ ó gba ní ìjọsìn fún ẹnì kọ̀ọ̀kan wa ó fi sábà bí ìyọnu الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه الكرام البررة وعلى كل من سلك مسلكهم إلى يوم الدين والحساب أما بعد نيجي تواجه على إنسان شيء له ونبقى تبعد جو ويزدي يجو على الرباح ó ṣeé ṣe tó bá wu Allahu Ta'ala rẹ pé ìjọ yẹn òní Ramadan àkọ́kọ́ ó jẹ tó bá dé wu Allahu ó lè jẹ́ ẹjọ́ Thursday ó jẹ́ ẹjọ́ Alamisi ni ó jẹ́ ìjọ àkọ́kọ́ fún Ramadan torí pé tó bá dijọ́ Tuesday tó bá dijọ́ Tuesday tí ń bọ̀ yìí ìjọ yẹn ni Sha'ban oṣù tá a wáyé yẹn ni oṣù ẹlẹ́ẹ̀kẹjọ òní ó twenty nine nǹkan tí sẹ́rí adé làbọ̀ wá lọ́rùn onígbé tí oṣù ṣàbán tó bá ti pé on twenty nine àwò sánmà láti pé káwò bóyá máa rọ́ṣù àbá ní rọ́ṣù alọ́ ní faman shahida minkum ash-shahr falyasum ẹ̀ ń bá ti rí oṣù nínú yín ó gbà wẹ̀ àjẹpẹ́jọ́ tuesday tá a dojúkọ yìí àwò oṣù bóyá wà lárí ni àbá gbọ́ pé wọ́n rí ni tá a bá ti rí àjẹpẹ́jọ́ wednesday á bẹ̀rẹ̀ insha tí wọ́n bá wá rúṣù àtìgbọ́ pé wọ́n rí náà àjẹpẹjọ tọ́ọ̀sì tó dídá òun náà lábẹ́rẹ́ àwẹ̀ ìyẹn túmọ̀ sí pé àwẹ̀ yìí ti dojú wá àwa náà ti dojú tó bá wá rí bẹ́ẹ̀ àwa ń sọ̀rọ̀ pé kí ni ìgbáradì wa ìgbáradì ẹlẹ́ẹ̀kejì tó pàtàkì tá a fi gbọ́dọ̀ gbáradì fún oṣù rọmọdán àti àwẹ̀ rọmọdán yìí òun náà ní kẹ́ni ká kó túbá kó omi gbogbo tó ba ìsìlámù rẹ̀ ẹ mélòó mélòó mùsùlùmí lónìí alásokọ́ alásòrọ̀ olóńdè ọlọ́kọ̀ oní àṣejẹ̀bú olóòkàbú ọlọ́pọ̀lọpọ̀ mùsùlùmí olórí òkè olórí ìsàlẹ̀ ẹni tó ní ìyá kan ń gbẹjọ́ àwọn onímẹ́ta lọ́kan òun náà ni ó ṣe Islam òun náà ni ó ṣe ẹ̀sìn kejì òun ni ó tẹ̀sìn kẹta tó gbọ́ àwọn nǹkan yìí èyàn lè jẹ́ mùsùlùmí wàláì kò ọmọdé yẹn lè jẹ́. onígbà Islam ó lójú òkú tí ń tọ̀ islam ní òfin kò bá ìṣẹ́bọ pẹ̀lú Allah ìdorogún pẹ̀lú rẹ̀ kò bá wọlé ara bí ti rẹ̀ wọn. gbogbo wọn tó bá nìkan nínú kọ́bọ̀tì tó ń tẹríba fún tó ń tọ́lá ìwọ tó ní àtijẹ́ bú ìwọ tó ní gbẹ́rẹ́ bú ìwọ tó ní òka bú ìwọ tó ní gbogbo àwọn nǹkan yìí ìwọ tó máa ń yẹ sẹ́wò ó yẹ wò fún ààrẹ ni ìwọ tó fẹ́ tọ́wù ẹjọ́ ẹ bá ń yẹ wò ìwọ tó lọ ń yẹ àkọsẹ̀jáyé kí ẹ lọ lọ ń yẹ̀wò ni gbogbo àwọn ìlànà ìlànà wọn mùsùlùmí ìlànà àwọn ọ̀ṣẹ́bọ ni ìlànà àwọn kèfèrí ni èyí ṣe ìlànà islam pàlì islam bàrí omèlì islam bọ́pábọ́sẹ̀ kó ní gbogbo àwọn orú ìlànà báyìí ìwọ́n tó bá jẹ́ mùsùlùmí tó dẹ̀ ń múra láti gba àwẹ̀ ramadan islam ò ní gbà kí ẹbọ wà lára rẹ kí ìṣe kèfèrí wà lára rẹ kò ní gba ìjọsìn torí pé gbogbo ìjọsìn tí a bá ń jọsìn ní islam tí ẹbọ bá ń bẹ lára èèyàn àbí ìṣekèfè ríra ń bẹ lára èèyàn tẹ́lẹ̀ ò ní gbà wọlé wàláì lẹ́yìn bá rí orí mùsùlùmí mi ọkọ̀ tó wà ń bẹ̀ ó ju kùránì tó wà ń bẹ̀ lọ òun náà ni ó mọ ọkọ̀ fọfá torí kó fẹ́ rìnrìn àjò yóò sì bẹ̀rẹ̀ ọkọ̀ a ìdókè ní bá bá láṣọ yóò bẹ̀rẹ̀ wàhálà mùsùlùmí mi kò sí ibi tí ò ní dé láyé bí ti ń dórí òkè bẹ́ẹ̀ ni ó mọ dórí ìsàlẹ̀ bí dandandan àti aláwo bẹ́ẹ̀ ni ó mọ dandan ìyá aláwo ó ní kí ló ń wá olóhùn wá bí ayé òun ti dáa ni irú àwọn èèyàn báyìí ṣe mùsùlùmí kódà kó máa kírun nígbà mẹ́wàá kó máa kírun nígbà ọgọ́rùn-ún Allah subhanahu wa ta'ala onígbàlú ìjọsìn báyẹn ìdán rọmọdún tá a fẹ́ pàdé ìjọsìn kan ni ó jẹ́ ìjọsìn tó lágbára ní ẹsẹ̀ wa ẹ ń bá fẹ́ ni ẹ wo wàhálà tá a ṣe ká tó jí lóru ká tó jẹun ká tó pẹbi mọ́nú láwọn ọ̀sán ká tó sínú lálẹ́ ká tó gbọ́ ọgbọ̀n tàbí mọ́kàndínlọ́gbọ̀n iṣẹ́ ńlá ni tó wá dá kéèyàn wá àwọn ọjọ́ ìtàn wá jẹ́ pé àlọ́ wa sọ pé òun ò gbà èèyàn àbẹ́yẹn wá yọ sàká ní owó rẹ̀ kálọ̀ wá lóhun ò fẹ́ àbẹ́yẹn lọ hajj nínú owó rẹ̀ kálọ̀ lóhun ò fẹ́ àbẹ́yẹn ṣe ń kírun àlọ́ ò yẹn. sọ́ra wà yóò ní àti aláwo tí wọ́n ń sàdúrà fún yóò ní ah, gbogbo ibi tọ́lọ̀ ibi tọ́lọ̀ bá ti gbà rárá èyí ti mùsùlùmí èyí ti mùsùlùmí tó bá fẹ́ jẹ́ mùsùlùmí ìsìlámù ní ìlànà ti jẹ́ tó bá wọn fẹ́ òwe ṣe mùsùlùmí daniel tìmí ìlọ́pọ̀lọ́ máa ṣe ṣẹ̀rí ò gba ìdàrúdàpọ̀ ìmúra tó lágbára lẹ́yìn ìdàkọ́kọ́ tí mo ti sọ ẹlẹ́ẹ̀kejì òun ni ká túbá kó ní gbogbo torí pé ìmí ìṣiṣẹ́ eré ẹ̀ eh, nǹkan ńlá ni náà ká to kírun ká to gbàwẹ̀ ká tó yọ zàká ká to lọ hajj ká tó ṣiṣẹ́ eré ká náwó ká nára ni wàhálà wà ń bẹ ṣùgbọ́n àlọ́ ní gbà o ó wá jẹ́ pé àwa rí ẹnìkan ó wá ń ṣiṣẹ́ eré yìí ó tún wá lẹ́kọ̀ọ́ lẹ́rù ó ní lẹ́rù ni ìmọ̀ kórìíra ìsìláàmù ìmọ̀ kórìíra nǹkan tánàbí mú wá fún wa táǹpé ní súnà nẹ́bí gbogbo àwọn ìlànà yìí náà ìlànà tó yẹ kí mùsùlùmí tú bá bẹ̀ tìwọ́n tó jẹ́ mùsùlùmí láti pàdé oṣù Ramadan tí àwọn nǹkan yìí àbáwọn nǹkan míì táwọn afáà súnà tí wọ́n ń sàlàyé bá ń bẹ lára rẹ̀ make sure kó tú bá kó bẹ̀. báyìí ní Allah subhanahu wa ta'ala yakubalu tawbata an irda ajilihi Allah subhanahu wa ta'ala ìmọ̀ ń gba túbá Allah subhanahu wa ta'ala ó ń bá wa sọ̀rọ̀ nínú Quran Allah ní wàlẹ̀ wà ashraku la habita anhum ma kanu ya'malun Allahu akbar ẹ̀wọ̀n kaba Allah ní wàlẹ̀ wà ashraku táwọn mùsùlùmí mi àbáwọn ọmọ ìdéyàn wàlẹ̀ wà ashraku táwọn náà bá tún dorogún pẹ̀lú Allah olóyún sínú ó wá ń lọ síbì kan ibẹ̀ ló ti lọ bímọ wọ́lẹ̀ òní ìsinmi torí pé olóyún sínú ó wá sọ̀rọ̀ ẹ̀mọ̀ pé oyún lágbára ẹ̀yẹ gbọ́dọ̀ lọ́mọ gbàdúrà bẹ́ẹ̀ ni ẹ̀wọ́n náà ń gbà wá. àbí òun wọ́n mọ ọwọ́ sọ̀rọ̀ ààrẹ di tojúbọlé ó sọ ààrẹ di tojúbọlé káàkiri torí kò wọ́n mọ. àbí òun wá owó àbí òun wá àgbéga àbí òun wá ipò wo nǹkan tí wọ́n náà sọ̀rọ̀ ààrẹ dà wo àwọn nǹkan tó lọ ń forí balẹ̀ fún wo àwọn nǹkan tó lọ ń wá káàkiri àbó fẹ́ẹ́ tẹ̀gbéyàwó ó sọ ààrẹ dẹni tó lọ́mọ ìyẹ́wò ẹ̀dá ẹ̀dàpọ̀ ẹ̀bá yẹ̀wò tí ń fẹ́sẹ̀ ìnáwó àbí ìmọ̀fẹ́ gbogbo àwọn ìlànà yìí ètò ìlànà ìlà làlọ́ sọ pé wàlà aṣọ̀rọ̀kọ̀ kí ẹ bá tó dorogún pẹ̀lú mi alọ́nìlà habitọ̀ àìníhùn mẹ́kánú yàmẹ̀lú gbogbo sí ẹyin báwá dáfẹ́ bá ṣe ni màá bàjẹ́ ìyẹn túmọ̀ sí pé àṣírìkù wà kófòrò yóò hàn bètò làmẹ́l ó túmọ̀ sí pé ìṣègbèfèrí pẹ̀lú àlọ́ ìdorogún pẹ̀lú ba iṣẹ́ rẹ̀ tí bá ṣe jẹ́ ni ìmọ̀ ba iṣẹ́ rẹ̀ tí bá ṣe jẹ́ ni áyà kan nìyẹn nínú áyà mi tó tún wà ní Kùránì Allah sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Allah ni wa laqad uhiya ilayka wa ila alladhina min qablik la in ashrakta la yahbatanna 'amaluk wa la takunanna min al-khasirin Allah ni wa ànábì wa laqad uhiya ilayka bó ti ránṣẹ́ tiẹ̀ nínú Quran ìwà ànábì wa ila alladhina min qablik gbogbo àwọn ànábì tó síwájú rẹ̀ náà pátápátá gbogbo wọn náà ni mo ránṣẹ́ sí kí nìkan tí mo fi ránṣẹ́ sí wọn la in ashrakta tó o bá dorogún pẹ̀lú mi tó tún mú ẹlòmíì lẹ́ni ìgbáralé lẹ́ni ìwárìrì fún tó bá tún mú ẹlòmíì lẹ́yìn mi àbẹ̀yẹ̀dẹ́yẹ̀ tó máa tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ tó bá tún mú ni àlọ́ òní irú ẹni bẹ́ẹ̀ máa bá tẹ̀ rẹ jẹ́ làyà àbátọ́ na amalu máa bá iṣẹ́ rẹ jẹ́ wàlẹ̀ tako nánà mí lẹ́nu ọ̀sẹ̀rẹ̀ tó bá dijọ́ ìgbéra kìáma òun wà nínú ẹni tí ó sòkò lálẹ́ kìáma eléyìí náà túmọ̀ sí pé ìmọ̀ dorogún pẹ̀lú Allah subhanahu wa ta'ala ìmọ̀ bá tẹ̀ rẹ jẹ́ tòmélòmélò ẹni tó gba Ramadan yóò ní ní Ramadan mélòó mélòó ẹni tó gba tí ó kírun tí ò ní nírun kí ló fà á nítorí ìṣẹ́gbọ́ ìṣekèfèrí ìdórogún pẹ̀lú àlọ́ọ̀ tí ń bẹ nínú iṣẹ́ rẹ̀ wá ṣọ́ra fún àwọn kan yìí torí pé àwọn tó jẹ́ kèfèrí tán bá ṣiṣẹ́ rí Allah subhanahu wa ta'ala kò ní jẹ́ kí wọ́n rí ẹ̀san iṣẹ́ rí yẹn láyé bíbáyìí wọn àdẹ̀ ní ìbápàdé níjẹ́ gbéra kíámà eléyìí jẹ́ ọ̀nà gbòógì méjèèjì inṣàlá ta'ala a tún máa tẹ̀síwájú tó wá tó di ìgbà míì kálíbà mọ ìpàdé ramadan kí alákòójọ kó jẹ́ kí ramadan náà kó bá wa láyọ̀ àtàlàáfíà ó jẹ́ ká fi ẹ̀mí gúngùn àlàáfíà ara àti ìdùnnú ó jẹ́ ká fi gbà á ó lè sọ wá ní ẹ̀san olóore gbogbo àwọn tó yẹ pé tọ̀ àti pèsè ń dálò lẹ̀ wọ́n jẹ́ kọ́wọ́ bàjẹ́ kan láéláé gbogbo àtẹ́gbà tó ń gbìyànjú náà igi ọ̀gbọ́ ìmọ̀tí ìrìn tí ń gbìyànjú ara mi àgbà Allah subhanahu wa ọba tó yẹ kó ọlọ́ba tí máa ń pèsè fún ẹrú ó pèsè fún ẹnì kọ̀ọ̀kan wa Allahumma rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar rabbana afrij alayna sabra wa thabbit aqdamana wansurna ala al-qawmi gbogbo mùsùlùmí òdodo lọkùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kan máa lọ́nà ẹ̀sìn àsìlà ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwùtì tọ́ni lọ́nà tàbí lówó lọ́ tàbí sẹ̀sẹ̀ wo àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà ti rán wa létí pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo bí àtàlágbàtọ́ pakitimẹ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ ńlá ni ó jẹ́ fún òbí tó Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn àkọ́kọ́ ọmọ òní yapanda ẹgbẹ́ kẹgbẹ́ ó dè wọ̀. ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí. preliminary classes ìtìdáyà ìdádíyà sànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time. aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán. saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time. saturday àti sunday náà ni. tàbí old quran quran memorization class only. aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀ lẹ̀. tàgbàtọ̀ dọ́tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o. number seventeen ògúndàrí láòyè road five mọ́sálà yànnà bíkẹ́ street muslim ìbàdàn. lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji. tẹlifon zero eight zero eight five two three seven. 7577 WhatsApp number 081 1063 9368 ńlẹ́ mẹ́.